الله الرحمن الرحيم قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح بِآيَاتِنَا بِمَا تَعِدُنَا كنت من المرسلين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله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 Wàlẹ́kùn sọ́rọ̀. Ààrẹ tí ẹkùn ọlọ́wọ́ bá. Ọba ìjọba ọba tí ọjà ìwọ̀n wá sí ibi ọjọ́ ọdún yìí. Tó fún wa ní àǹfààní àti ìtúpadà lọ́dọ̀ ní bí àsìkò ẹ̀ láti ìtẹ̀síwájú nínú ọtẹsíwájú nínú àlàyé nípa ìmúdọ́sẹ̀lẹ̀ láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run tí ọlọ́run bá bákan náà pẹ̀lú àwọn ìjọ wọn tá a rán ní àwọn lórí àlàyé nípa ìjọ adébí sọ́ọ́lẹ̀ àyè sọ̀rọ̀ àti sẹ́lá tí ó tọ́lọ̀ fọ́pàá ní ìjọba ọ̀ràn ànẹ́bí sọ́ọ́lẹ̀ síbi ọ̀tà òkùnjẹ ọlọ́wọ́ ló ń ran ànẹ́bí sọ́ọ́lẹ̀ sí àwọn ọmọ ẹ̀yà rẹ̀ ní ti alátọ̀bí ti jẹ́ àwọn ọ̀tà òkùnjẹ ó sì wá àsìkò wọn pẹ̀lú ọjọ́ sí tó ń rọ̀ ọ̀pọ̀ wọn ò lẹ́nu tó jọ kò sẹ́nu mi kò sí nǹkan mi ìdújọ́ láti fi ìdújọ́ sí ìgbàgbọ́ sí ọlọ́ọ̀bọ rẹ̀ ọ̀pá ṣoṣo náà. bákan náà nípa àwọn ọ̀tọ̀ lọ́dọ̀ rẹ̀ jẹ́ wọ́n fi àmì tí wọ́n máa jẹ́rìí sí pé ọlọ́ọ̀bá lọ́wọ́ gbogbo òṣìṣẹ́ ọlọ́ọ̀bá rẹ̀ ló ṣe ọlọ́ọ̀bá fi hàn wá látara àkómi tí ọlọ́ọ̀bá ní ọjà ìlànà pàtàkì mùsùlùmá wọn sì gbọ́dọ̀ fi ìnira kankan ra omi náà ọlọ́run ọba ìjọba sọ fún wa pé àwọn abẹnugan nínú àwọn nínú ìjọba tẹ́lẹ̀ sáárì àìsànlá ìwọ̀sàlá àwọn tí wọ́n ṣe mutúmutú tí wọ́n ṣe ìgbéraga lórí ilẹ̀ wọ́n gbà wọ́n ẹni tí wọ́n jẹ́ àwọn ẹni tí wọn lágbára láwùjọ àwọn tí wọn rò fún wọn fẹ́ kàkà láwùjọ wọn wá ní wọn léèrè pé lẹ́yìn papọ̀ ǹjẹ́ ni má lójoojú pé ọlọ́run máa sáré wù àwọn ẹni tí wọ́n dá wọn padà fún wọn náà lè sílẹ̀ ni pé nítorí àwọn bá mi náà lè ní sọ́ọ́rí àwọn àgbàgbọ́ wù àwọn abẹnugbàgbà júlẹ̀ wọ́n jọra wọn lójú ni wọ́n á sọ pé iná nílẹ̀ ní àwọn tó ní kíkà ní wọ́n ní dájúdájú ìjẹ́ ìgbàgbọ́ àwa sì lè ṣe nígbà wo ní ìgbàgbọ́ àwọn òní tẹ̀lé ọlọ́run wà ní ìjọba ní nítorí ìdílé fàákọ̀ọ̀rùn náà fájá wà á jẹ́wọ́ àmì ọ̀gbìn nígbà wọn ti ọ̀tọ́lọ̀ ọba wí tí wọ́n sì ti pe àdáni wọn nírọ́ nítorí ìdílé ìka oníta ní ọ̀gbọ́dọ̀ pa wọ́n para kúndé náà wọ́n para kúndé tí ń jẹ́ òní àmì tọ́lọ̀ ọba ti fi ti àdáni sọ àlẹ́ lẹ́yìn pé wọ́n lè bá àwọn fẹ́ ọlọ́run wa lọ́nà nílùú yìí wọ́n para kúndé yẹn bí a ti sàlàyé lánàá lórí pé wọ́n gbé màpọ̀ lórí pé táwọn ò ṣe yìí. nígbà wọn pa ràbúrò ọlọ́ba ní wàá tẹ wàá ń amúlé ọ̀gbìn yìí nítorí eré wọ́n kọjá ẹnu àrà wọ́n sẹ ọlọ́run ọba wọ́n tẹ̀lé ìní wọn dánwò ọlọ́pàá bàálí fọlá ní fàátọ̀wá amúlẹ̀ rọ́bì àbátọ̀wá ní وعتوا عن امر ربهم وقالوا يا صالح انما صرفا النبي صالح عليه الصلاه والسلام ولي وقالوا يا صالح ائتنا بما تعدنا ان كنت من المرسلين ويا ان تعصفوها lórí pé tá a bá fi nǹkan kankan ra àbúrò tá a bá sì nǹkan kan fún nítorí ọlọ́run bọ́ wà fà wá ọlọ́run kó ṣe báyìí ọlọ́run kó ṣe báyìí ọ̀rọ̀ ọmọ àìsàn àti sí ètò ní amọ̀sán àti sí káwọn tọ́lọ̀ wọn kó ṣe yẹ́n a àdẹ́bí sọ́ọ́lẹ̀ òní ẹ máa bá dùnú léyìn ẹ máa sẹ̀mí lórí ní ẹ̀pẹ̀ tó o fi jíjọ́ mẹ́ta ìlànà ọba fún yín pátápátá pínlẹ̀ ikú dáadáa tata àyà dáadáa wà lókè lókè àdéhùn ọlọ́wọ́ ọba ni tí ò sí lọ́rùn rẹ̀ nítorí délé gbogbo ń tẹ́ bá sí ní sẹ́mi láàrin tọ́lẹ̀ tánà báyìí ọlọ́wọ́ ọba ni tọ́lá ọlọ́wọ́ wà ní gbẹ̀rẹ̀ ayé àkọ́lẹ́ tó wọ̀ wá ti fẹ́ fún àásùwà tó fi jáàrí ìjà ìlé báyìí ọlọ́wọ́ wà ní gbọ́lá ó ti fi gbé ìgbé lọ́wọ́ wá tó pa wọ́n rẹ̀ ilẹ̀ mì àrá sán ìgbé tọ́lọ́wọ́ bá rìn ọlọ́wọ́ bá rìn sí gbogbo wọn pátá ìbẹ̀ náà wọ́n bá fi àjẹ́ ọlọ́wọ́ bá lé nípa aṣọ́pọ̀ nígbà gbígbà wọn ti sáyé tó jẹ́ pé fi dáàbì jáde wọ́n jáde tó jẹ́ pé lórí okun wọn wọ́n wà gbígbà wọn wà lórí okun tí wọ́n dúró lórí okun wọn bẹ́ẹ̀ lọ́wọ́ bá sì pa wọn rẹ̀ nítorí ìgbìnà ọlọ́wọ́ bá torí pé wọ́n ti pe ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nírọ̀ wọ́n tún wá kọjá ẹnu àlà wọ́n tún pè ya ọlọ́run ọba tó bá jẹ́ òdodo ni wọ́n sì sáwọn ní báyìí ọlọ́run ọba sì dá sí àkùnrin ọlọ́run ọba ní gbọ́dá ní náà. فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين. ìjọ ànẹ́bí sọ́ọ́lẹ̀ tọ́nà ọba pa wọn hmm. ànẹ́bí sọ́ọ́lẹ̀ àdéṣọ́lájú ọ̀sẹ̀lá ní wọ́n rán wọn létí wọ́n ní pátáwọ́lá àánú wọ́n pàlà yàtọ̀ wọ́n sọ fún wọn pé ẹyin ìjọ mi ò lápàdé àbúlákùtùkù ìsáàdà tààrọ̀ bì mo ti jíṣẹ́ ọlọ́run ọba ولكن لا تحبون الناصحين ṣùgbọ́n ẹ̀yin ọ̀jẹ́ kan náà àwọn ẹni tí wọ́n gbọ́ ìsìtì ní ọ̀rọ̀ àwọn afọ́nítọ̀ sí ìgbé wọ́n lọ́rọ̀ pátá wá láàánú pé alẹ́bísáyà alẹ́ sọ́ra tó ìtọ́nà wọn bá se níyà lórí àwọn èèyàn rẹ̀ ti sẹ́ ọ̀rọ̀ tí ń sọ nígbà tí bí ń pàkíyèsí wọn ni àbí ń se wá sí fáwọn àmì tí wọ́n mọ̀ wá lẹ́yìn ilé ìjọ jẹ́ kọ́ra àwọn pẹ̀lú ìjọba nígbà tó kọ́ra ní ìṣọ̀lá ìṣẹ́lẹ̀mọ̀ nílé wájú ìṣọ̀lá ìṣẹ́lẹ̀mọ̀ tó sẹ́ẹ̀rì tọ́nà wọn bá se fún ìjọ ànẹ́bí sọ́ọ́rẹ́ irú ìyàtọ̀ náà wọn bá ti jẹ wọn nítorí ìdí eléyìí èmi náà ti ṣe wá àsìkò yìí ẹ má jẹ kí irun tó ṣẹlẹ̀ sí àdẹ́nu sọ́ọ̀rẹ́ àlẹ́yìn sọ́láàtì ọ̀sálà àtàwọn èèyàn rẹ̀ kó ṣẹlẹ̀ láàrin ìgbà àtẹ̀yìn tó jẹ́ pé wọ́n kọ̀ wọ́n kọ́ wa gbọ́ wọ́n kọ̀ ọlọ́wọ́ wa nírọ́ ọlọ́run ti bí ẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ kíkẹ́ ọmọ tó ṣẹlẹ̀ sí ọmọ akọ́ni tẹ́pṣì ní ọwọ́ àánú wọ́n ní aláwọ̀tí pé bí sáà àpẹẹrẹ pé àgbéyàwó sún bọ̀ wọ́n náà ni pé aláwọ̀tí pé bí sáà ti hàdá àpẹẹrẹ pé àwọn èèyàn ti fẹ́ parun ó súnmọ́ wọ́n náà ni pé ìdá asùnmọ́ ànáṣe ẹ̀kọ́rọ̀kún náà lọ́sùn wọ́n láyé fúgbó náà lọ́sùn yìí tọ́ba ti dásìkò kàtàwé èèyàn ẹ̀ gbọ́ wáàsì mọ́ tí wọ́n sẹ́ ẹ̀rẹ̀ ti ń se wáàsì ètò súnmọ́jú náà ní pé ìpamọ́ ti fẹ́ bá wọn tó bá ti di pé kò sẹ́ni tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ àwọn wáàsì kò sẹ́ni tí wọ́n rí bí bí ẹ̀ ti ṣe wáàsì fún wọn òun ọmọ yẹn pẹ́rẹ́ rẹ̀ òun ọmọ kọ́rọ̀ rẹ̀ sí àwọn fúnni tẹ̀sí ní àpẹẹrẹ pé olùjọ bẹ́ẹ̀ ìbínú ọlọ́run láti súnmọ́ wọn tó ìdèrè gbogbo ìjọ gbogbo àdúgbò ìjọba fẹ́ là wọ́n gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé wọ́n pọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ọba dé lára àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ọba dé wọ́n sì máa rí pé tuntun ni wọ́n sọ báwọn kí wọ́n sọ nìkan yẹ̀yẹ́ orí pé làánú sọ́yà àlẹ́ sọ́yà àlẹ́ sọ́yà ìgbà sọ fáwọn èèyàn rẹ̀ ó ṣe wá sí pé mùsùlùmí ọ̀fẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n ọlọ́wọ́ sàmùnà wà náà. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين نعم إنكم لتأتون الرجال شهوة من النساء بل أنتم antum qawmun musrifun ọlọ́pọ̀ bá ní pẹ̀lá nínú súra yìí ọlọ́pọ̀ aróyìn ànẹ́bì kẹrin nínú àwọn ẹ̀ta ń bá tẹ̀ wọ́n bọ̀ àti sọ ti ànẹ́bì ló ààrẹ ìsọ̀lájú ọ̀sọ̀lá lẹ́yìn náà ànẹ́bì hood ààrẹ ìsọ̀lájú ọ̀sọ̀lá tọ́lọ̀ ọba náà sí jọ àád lẹ́yìn náà ànẹ́bì sọ́ọ̀lẹ̀ aleyhi salatu wa salam tó lọ́ọ́ bá rántí jọ samud ọlọ́ọ̀bá ní wọlúùkọ́n àti anabi lut aleyhi salatu wa salam àwọn àfúnni tààrí wọ́n ní anabi lut aleyhi salatu wa salam wọ́n tan pẹ̀lú anabi ibrahim aleyhi salatu wa salam ọjẹ́ ọmọ ọmọ àyà ànẹ́bí ibrahim aleyhisalatu wasalam wípé agbègbè bá bílà ní ẹ̀rá ní pẹ́lẹ́dé ẹ̀rá ibẹ̀ ni ibi tá a bí ànẹ́bí ló tù sí àwọn kan ní àwọn àjọ rẹ̀ wọ́n pẹ́ wọn ní ahàlù sùgbù wípé ànẹ́bí ló aleyhisalatu wasalam kìí se nínú wọn tọ́lọ́run wá láti bá dùnrin ìjẹ́ra ló se pẹ̀lú ọ́nkù rẹ̀ tó jẹ́ àdẹ́bẹ̀ ibrahim aláìsàlátùsàlá ìlọ́lọ́ba wá rán sí ìjọ sùdúrù ìkọ́kọ́lọ̀ ti sí ọlọ́wọ́ba wọ́n ní sùdúrù pé wọ́n wá ní àyè bí ìdájọ́jẹ́ ní odò ibi kọ́lọ̀ ti sí ọlọ́run ọba fún àwọn èèyàn rẹ̀ torí pé oríṣi ìṣẹ́ náà tí wọ́n ó tún lágbàá wọ́n yàtọ̀ sí tàwọn ìta àṣẹ ti sọ sẹ́yìn nígbà tó ọ̀rẹ́ anábìlú aláìsọ̀rọ̀ tó sọ̀rọ̀ ọlọ́ba ní ìrọ̀kọ́lẹ̀ lẹ́kọ́ mi nígbà tó sọ fún àwọn àtọ́ rẹ̀ ìyẹn nígbà àwọn ẹ̀ta ara sí ọ fún wọn sọ ẹni tí ń bá wọn jà ọsọ fún wọn nísọ ẹni tí ń pè láàká ẹ̀wọ̀n sí pé tí wọ́n sì burú wọ́n ní àtà tó nàlùfà ìṣẹ́ta ǹjẹ́ ẹwà máa wà bàjẹ́ iṣẹ́ ẹ̀bàjẹ́ máa sábà kọkùn bí a àhàlì ìbílẹ̀ ààrẹ ní ìjẹ́ ìdánwò ẹ̀yìn ìjọ mi ìwà àbàjẹ́ tó jẹ́ pé kò sí ìjọ kan tó ṣe bẹ́ẹ̀ lu gbogbo àwọn ẹni tọ́lọ̀ wọn bá dá sẹ́yìn ẹ̀yin lẹ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ìwà àbájẹ́ yìí ẹ̀yin lẹ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sẹ́yìn inú gbogbo tọ́lọ̀ wọn bá dá inú gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sẹ́ni kankan nù tá a gbọ́ nù tàbí ṣèwé lé ẹ̀yin lẹ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ kí ni tí wọ́n ṣe ìnáwó dàtàtúnà rìzálà ṣáwọ́tà mẹ́rin nìsa ọlọ́ọ̀bá ní ọkùnrin lẹ́yìn máa súnmọ́ àdẹ́bí ló tó sọ fún ọ pé ọkùnrin ẹ̀yin máa súnmọ́ náà ẹ máa bá láti pọ̀ yàtọ̀ sóbìnrin ọmọ ìṣẹ̀lẹ̀ ìwádìí sì máa wí ọlọ́run bá ní bá wípé sọ fún pípé àwọn tí wọ́n ń se ọkùnrin ọmọ súnmọ́kùnrin ìlàwọn ìjọ àdẹ́bí ló tó ń dánwò ni wọ́n pè láàbẹ̀ wọn sí pé má sábà kọ́kọ́ bí ha ní àdìbí àdìbí ẹlẹ́jẹ̀ ń sẹ́yìn kò síjọ kan tẹ́lẹ̀ tó síwájú yín tó jẹ́ pé wọ́n dárú ilé ìwò kọ́kùnrin àwọn àwa súnmọ́kùn àwọn àbá tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní ìwà ẹranko mẹ́sì ẹranko táwọn pé kò sẹ̀ nílà àká ìwọ̀ kìí ṣe ọkùnrin ẹranko ìsúnmọ́kùn ẹranko kí wàá ló dé tọ́bẹ̀ ẹ̀dẹ́ ènìyàn tí orí rí ó dorí gbòòrò ọjọ́ àmọ́ súnmọ́kùnrin ìní ẹ̀fín gbọ́ bùkátà ara yín torí pọ́lọ́pọ̀ balẹ̀kọ́lá ní ìnákùnlẹ̀tà túnà lè dáàlà ọwá ní ṣàkọ̀wọ́tàn kìí ṣe pẹ̀lú ẹ̀ẹ́sẹ̀ látara pé ní ìfẹ́ ìfẹ́ nú yín ìnìtọ́ tó wù yín lọ́kàn yín kọkùnrin ọmọ súnmọ́kùnrin yàtọ̀ sí pé àwọn obìnrin tó wà lẹ́ẹ̀ kọ́dà láwọn ayélujára àlùkọ́lá ní ròyìn fún wa wípé àwọn ọ̀gá nẹ́bìlú àlẹ́yìn sàrátọ̀ sàrá gbàrà tí wọ́n bá ti rí àwọn àlejò wọ́n fẹ́ lè máa jà sí àwọn ọkùnrin fa pé àìlè wọn kọ́ máa jà sí pé mo ti wélé mi ti wélé. ọ̀jẹ́ àbùkù kọ́ òun wù yóò rọrùn náà ilẹ̀ ìwà mi قبل كانوا يعملون السيئات نعم قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم نعم. فاتقوا الله ولا تخزوني في ضيفي نعم. أليس منكم رجل رشيد بطلوا بنا أو ملائكة سيدي anabi lut aleyhi salatu wa salam wọ́n lọ bá anabi lut láwọ̀ ọmọ ènìyàn bàrà táwọn ọjọ́ rẹ̀ ń wọ́n bẹ̀rẹ̀ sí tiraka àwọn bẹ̀rẹ̀ sí gbìyànjú pé àwọn ọ̀rọ̀ bá wọn anabi lut aleyhi salatu wa salam wọ́n sọ fún wọn pé ẹ̀pá ọlọ́run alátùnzó ní fìlẹ̀bá ìlú ẹ mọ́ yẹ̀yẹ́ ní wọ́n jọ àwọn àlejò mi wọ́n nítorí lè wọ́n dé ẹ̀tún wá lọ kiri ká wọn nígbà ẹ̀mọ́ ẹ̀rọ sí irú ìbàjẹ́ tẹ̀sí pẹ̀lú tẹ̀sí láàrin ara yìí ṣé kò sẹ́ tó pé láàka ìlú yìí kò sẹ́ẹ̀kì kan tí láàka ẹ̀rẹ́ pé tọ́ máa tọ́ yẹ nínú yìí eléyìí wá pé ìrẹsì kọ́dà nínú rìwáyà mi nínú àyà mi ọ̀fọ̀n nínú àyà mi ń sọ fún wọn pé háùlá ìbàdàn ti rún náà àfọ̀hárùn náà ìgbè ìbáwọn ọmọlẹ́yìn mi ni tí wọ́n jẹ́ obìnrin torí báwọn olùmọ́ ní bàná tí ń bẹ̀rẹ̀ tí wọ́n pé àtìbá ìlú nà nìsà. àwọn obìnrin tí wọ́n pọ́n lórí tẹ́ẹ̀lì tẹ́lẹ̀ wọn akọ́nítọ̀ sí ìgbà ní inú tí ẹ̀mí ẹ̀dá bá ti gbé ìdọ̀tí ẹ̀gbín gan yóò fẹ́ lè kápò kan sọ torí ẹ̀mí ẹ̀dá tó dúdú. wọ́n nítorí pé وإلا فالشهوة من النساء هي المفطور عليها الإنسان kí ọkùnrin kọ́ máa ní bùkátà sóbìnrin láti sàṣepọ̀ pẹ̀lú rẹ̀ nílọ́lọ́ ọba dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú yìí ayébẹ́pọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wà nọ́mbà inú tá a dá mọ́ náà ni pé ọkùnrin kọ́ máa nífẹ̀ẹ́ obìnrin kọ́ máa nífẹ̀ẹ́ àti sàṣepọ̀ pẹ̀lú obìnrin gómìnà máa nífẹ̀ẹ́ àti sàṣepọ̀ pẹ̀lú ọkùnrin wọ́n ní ṣùgbọ́n o wọ́n ní láàbára ìjà kìí sí pé kọkùnrin ọmọ wa súnmọ́ ọmọ àyà rẹ̀ ọkùnrin ọkùnrin bíi tiẹ̀ látà níbàdí ní làákà ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wà ní àdámọ́ rẹ̀ tí ò tí ì sí tó yí ọpọlọ rẹ̀ padà kìí ṣe tí ọkùnrin bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n wàlàkínàwó ìdíwàmù wàtàwàkùn fi ṣẹ́rì wọn fàṣáàdì lópin ìgbà tí ẹ bá ti tira rẹ̀ wọ́n ní kọ́ sẹ́lọ̀ lópin ìgbà tó bá ti kóra rẹ̀ sí ìwọ̀n àti ọ̀yẹ ìtọ́ gbogbo tí ọ̀dá ìtọ́ jẹ́ gbígan yóò dùn sọ lọ́nà tí inú gan ni ọ̀wà ó bí àsìkò ká díẹ̀ sẹ́yìn tí ẹ máa ń gbọ́ rí ilé ẹ̀yọ́ máa ń gbọ́ ní bí drama ìsìlẹ̀ aka ẹ̀ lómi ìsìlẹ̀ wà nínú rẹ̀ báyà àwọn ọ̀dọ́ lùtù náà ṣùgbọ́n gbogbo ẹ̀ ní ìsìlẹ̀ ní ìsìn kọ́dà mùsíbà pé àwọn ọkùnrin bára wọn ṣe láwùjọ ní ìsìn ó ju pé obìnrin ṣe sí náà ní mùsíbà dé àkọ́kọ́ lọ́wọ́ kásánù wa àwọn sábàbí tó sì pọ̀ ní máa bí mu bẹ́ẹ̀ díẹ̀ nínú ti máa bí ọ̀nà ni pé tí àwọn òkú ìdán tí wọ́n bá ti pọ̀ láwùjọ àwọn alágbègbà tí wọ́n bá ti pọ̀ láwùjọ ọ̀pọ̀ ohun tí wọ́n ṣe tí wọ́n fáwọn tí wọ́n lọ ọ̀dọ́ wọn ní májẹ̀mú tí wọ́n bá fẹ́ kó oògùn tí wọ́n ṣe fún wọn jẹ́ ọ̀pọ̀ ọdún bẹ́ẹ̀ ni màá ṣẹlẹ̀ débi pé ọkùnrin ò sẹ́ẹ̀ ní rí bóun ní bùkátà sóbì mọ́ àtọ́mọ́ ẹ̀yà akọkùnrin bíi tiẹ̀ ní rí ní bùkátà sí i yálà èyí tí ọmọ gbé tàbí tí ó mú wa tí wọ́n tú láàsì rẹ̀ gbogbo ẹ̀wọ̀n sí ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ láàmú wà láì ní wá láyé ìjókòó ń tàkà láàrin ibi mùsùlùmí pọ̀ sí wọ́n lè yàgò ìdá láàrin ibi mùsùlùmí pọ̀ sí bí bàtà àkàrí tọ́lọ̀ bá lọ́wọ́ sí fáwọn tó ń dìbò rárá ọ̀nìkà tí ń ṣiṣẹ́ ní inú àwọn òtẹ́sì láńdá oníbàárà táwọn bá ti ráàlì táwọn bá ti rí nọ́mbà rẹ pé ọmọ stéètì báyìí ibi tí stéètì àwọn tuntun ló pọ̀ sí o wọ́n ní gbogbo àwọn ẹni tí wọ́n máa rọ́ àwọn alágbàtẹ ẹrù tí wọ́n máa rọ́ pàṣẹ owó wa tó bá ti rí nọ́mbà rẹ ó ní ọkùnrin lè wá wa jù ọkùnrin ẹ̀rọ bá wá wa tó ní táwọn ẹlẹ́nu káàtà táwọn ẹlẹ́nu kò sí ìgbẹ́lẹ́sẹ̀ láwùjọ wọn nítorí eré aburú ńlá gbáà ni èdè nítorí jẹ́ pé ọlọ́pàá ọ̀jọ̀ kan ẹ̀rí lọ wá lórí gbogbo ẹni tí ẹ bá ti ń ṣe wúwà àbájẹ́ ìjọ àjẹ́bílù tọkùnrin súnmọ́ ọkùnrin àjẹ́bísọ́lá àríwọ̀sẹ́lẹ̀mẹ́ ni àwọn méjèèjì ni ẹ padà àwọn èèwẹ̀ sí èèyàn wọ́n ti kúrò ní àwọn ọmọ ẹgbẹ́ mi tí wàá ọkùnrin ní kò sí tún àkó ọmọ súnmọ́kùnrin ọmọ ẹ̀yà rẹ̀ ẹranko ẹranko gan lálàáfíà jùlọ nílàáfíà yìí. wọ́n ní atatuna alfahisha kama sabakum biha ma sabakum biha min ahadin min alamin innakum la ta'tuna rijala shahwatan min duni nisa wa li bal antum qawmun muslimun wa ni ẹ̀yin ìjọ mi ẹ̀ẹ́dẹ́ ìkọ̀kọ̀ bí ó ṣe pé àwọn ẹni tí wọ́n kọjá ẹnu àdá ìtọ́nà wọn bá ṣe fún wa lẹ́tọ̀ọ́ kò tó wọn ìjẹ́ tọ́yẹ̀kẹ́ ní ọkọ̀ tọ́yẹ̀kọ́ jẹ́ ní ẹ̀gbí ilẹ̀ yìí fi sọ́sọ̀ ilẹ̀ wàmáyà ilẹ̀ sọ̀dẹ̀ gbòógè pẹ̀lú yàgùnlá mùsíbà yóò parẹ́ lọ́jọ́ ní pé ẹ̀dọ́ sì tijú láti máa fi hàn báyé pé iṣẹ́ tòun ọkùnrin òun fẹ́ kọ́dà wọn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ìlà ìlà ìwà ìlà ìlà wọn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n pẹ́ báyìí nìkan sí ẹgbọ́dọ̀ sọ kẹrọ ọgbọ́dọ̀ fẹ́nu àtẹnumọ̀ dẹ́kun kọ́ àní tí wọ́n ti ọ̀dà ìwé eléyìí ó súnmọ́ ẹjẹ́ súnmọ́ alẹ́ tí ayé parẹ́ lọ kọ́dà tí ẹ bá ṣe pé ayé parẹ́ lọ kọ́dà lórílẹ̀-èdè wa lásìkásẹ̀ ìpínlẹ̀ àwọn tọ́lọ̀ bá pẹ́ wọn pẹ́lẹ́ ẹranko ní wọ́n pé kọ́dà bọ́dún àbálẹ̀ ọlọ́ba ní kọ́dà wọn sọ̀rọ̀ ju ẹranko lọ kọ́dà lọ pé ibà ẹgbẹ́ ọmọ lọ pé ibà ara wọn sùn ṣùgbọ́n àwọn àti wọ́n fi ń sọ̀sọ̀ débi pé ẹnu olùkọ́ rẹ̀ tí wọ́n tí wọ́n ní ẹ̀sìn kọmíṣẹ́ rẹ̀ sọ wá pé yunifásitì kan wà ní tí wọ́n dá lẹ̀ tọ́jẹ́ pé tàwọn tọ́jẹ́ pé olúwa bẹ́ẹ̀ wọ́n ti àwọn lesbians àtàwọn homosexual ọkùnrin tí ń bọ́kùnrin lóko àtòkùnrin tí ń bóbi lóko yunifásitì ni wọ́n ní láti gé tí máa wọn lórí vice chancellor wọn iṣẹ́ wọn wọ́n sì rẹ́gísítà àwọn alágbàáyé àwọn náà sì máa strọ́ọ̀gù báwọn wá ní iṣẹ́ gbogbo ẹ̀tọ́ tẹ́ pàtì rẹ̀ débi pé arò tí wọ́n dúró tì wọ́n nínú àwọn stéètì nínú nínú àwọn èèwọ̀ wọ́n tún ṣe lófin kọ́tọ́kọ́tọ́ ọ̀pọ̀kùnrin wọ́n lè yàgò nílà débi báwọn kan tí wọ́n rò báwọn jẹ́ nǹkan lágbàáyé inú kọ̀ndíṣẹ̀ tí wọ́n máa fún orílẹ̀-èdè lórí pé wọ́n fẹ́ àsìsì orílẹ̀-èdè ìnà ìlànà nàìjíríà òun náà ni pé ẹ gbọ́dọ̀ ṣe lẹ́tọ̀ kọ́kùnrin ọ̀fẹ́ ọ̀fẹ́ gómìnà ọ̀fẹ́ òkùnrin ẹ̀wọ̀n tí orí dorí kùnú dé ẹ̀wọ̀n tí táyé dorí kùnú dé. ilẹ̀ ìgbà sọ pé pé bá ṣe pé ìwà àtàwọn áfíríkà nígbà tó ṣe pé influence àwọn èèwọ̀ ti lágbára lórí wa kọ̀yẹ́ kọ́ jẹ́ pé ń gbìmọ̀ àwọn asòfin ẹni kó sẹ̀ wá pírẹ́sẹ̀tì kéèsì yóò sì délé láyọ̀ tó bá jẹ́ pé bí wọ́n ti ń la ká àwọn ọ̀dọ́ yóò sì tún gbà wọ́n ló sì máa gbọ́ pọ̀ lọ́dọ̀ tàbí ah, òun ló sponsor bíi ló sponsor bíi ní pé kọ́pẹ́ ọ̀fọ́ ọkùnrin kó bí ọ̀fọ́ bẹ̀rẹ̀ òun náà sì tún lè máa rìn kí láwùjọ. bí wọ́n ti pè nǹkan ti sí á eléyìí kọ̀ ẹ́ kókó kọ̀ ẹ́ kí wọ́n parí títì tí wọ́n ti ní wọ́n yọ nínú rẹ̀ kọ̀ ẹ́ kí wọ́n ní parí ìjókòó àwọn lọ sọ sọ tá a mọ̀ lọ sí torí lọ sí ṣùgbọ́n nígbà àwọn òde àwọn náà tó wá jáde tún dìfẹ́ di ara wọn ọlọ́run ọba yìí kọ́lá sọ fún wa pé anábìrún parí sàlátù ọ̀sálà ọ̀pọ̀ kí sí àwọn èèyàn rẹ̀ lórí pé kí ló dé tó jẹ́ pé ọkùnrin ọkùnrin yóò máa súnmọ́ àwọn obìnrin wà lẹ̀ ẹ̀yìn òní bùkátà sí wọn. ṣé láàrin pé gbogbo ìyàtọ̀lọ̀ wọn bá sọ lọ́wọ́ àkùrá ní kó ìdè ọjọ́ ọdún gbogbo ọkùnrin ní súnmọ́ ọkùnrin síbi tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ fún obìnrin súnmọ́ obìnrin ní ìsinsìnyí láwùjọ tí wà náà má sábà kọ́kọ́ bí ara rẹ̀ láàrin ní àárín ní gbogbo tá a gbọ́ ní tá a gbọ́ kọ́bẹ̀rẹ̀ súnmọ́ bẹ̀rẹ̀ ni àbáṣe ẹ̀kọ́ ti mú tún rútù sọ́kàlẹ̀ ìyá rẹ̀ pé kọ̀sẹ́lẹ̀ mú síwájú bí kọ́kọ́lẹ̀ súnmọ́ fún ẹ̀ lọ́dọ̀ tí wàá ní sísẹ́ wọn bá lè sọ fún kọ̀sẹ́lẹ̀ yìí tó láti gbọ́ àlùkòrá lè sọ fún wa. ìwọ́bẹ̀rẹ̀ súnmọ́ bẹ̀rẹ̀ inú rẹ̀ tẹ̀wọ́ láti gbà ẹni ló sì gbòde lónìí débi pé ilẹ̀ ìlànà ó láwọn obìnrin réèpù obìnrin àwọn obìnrin tàyí ní ẹsẹ pé omi náà inú ìtawà iná ni o. àní nímú ìlú ìtawà ẹ̀kọ́ wò lè dínkù wọ́n ti lọ bẹ̀rù nímú ìtawà ní bọ́m̀bẹ̀ náà wọ́n ti kéṣe ọ̀rọ̀ obìnrin tó wá lè mú ọbẹ̀rẹ̀ abilékọ ni lọ́kọ́ kan jáde ọ̀fẹ́ lẹ́ẹ̀dì láìpẹ́ tàbí kí lẹ́kọ̀ọ́ lẹ́ asáré tó tó jáde tì rẹ̀ wá àwọn òbí náà ni o wọ́n sì kìí náà kúrẹ́ wọ́n sì lọ rí mu. níbo la ń lọ jẹ̀mọ́ níbo la ń lọ níbo la ń lọ. ọ̀la yẹn àwọn ọmọ ẹ̀dẹ̀ká wá bá mi láàárọ̀ ọ̀fẹ́ kan mo ti bẹ́ẹ̀ wọ̀ pé ọwọ́ wá ní ọ̀sán láwọn ọjà ní ìsìn ìgbọ̀n ọ̀dọ́ ni òun ti lù mí táàtì ìtàjì ìgbà wọ́n ní tó ń bá ní lánà ló sí òun ní káyìí kí ló jẹ́ ọlọ́run sí ẹ̀sìn àwọn olùkọ́ tí ìbímọ ilé tí ń gbé ilé ní háyà direct ní sí ilẹ̀ ó ní àwọn kọ̀ọ̀kan ládùúgbò àwọn àbí àwọn ará ilé wọn lọ́jọ́ wọn pàdé ìṣúgbẹ́ àwọn ọkọ̀ ìyàwó ọ̀ fura sí ìyàwó torípàá àwọn obìnrin yìí ó kú tó wà náà adẹ́tì wà láwọn ẹ̀rọ ayọ̀ ni nígbà tí wọ́n bá jáde tán ó rọ̀ ẹ̀ àti máa wọ́n ó sì dẹ̀ra àwọn ọmọ nù yàrá. àwọn furafẹ́sẹ̀ lè ṣe tí ọ̀dà ni wọ́n ṣe báyìí ó bẹ̀rẹ̀ àwọn ìwà nù yàrá fún arábìjà wà mẹ́ta tọ́ba sì ti ṣe tákọ́ tó jáde lọ àwọn òní wọ́n wọ́n wọ́n sọ̀rọ̀ wọ́n tún tilẹ̀ mọ́ ẹ̀tọ́ ẹ̀sìn wọn. tí wọ́n sọ pé lánàá òun ti lọ tó dá àbúrò náà wọn bá yàwó làbókù ń bọ̀ nígbà tó wọn délé wọn kan lè wọn kàn fi kọ́kọ́rọ́ bá sílẹ̀ kó ló dáhùn ẹ̀kọ́ lọ bá sílẹ̀ kó lọ yẹ kó ló kó tó bá wọn kà ìyàwó àti àtọ̀rẹ́ rẹ̀ àti tí wọ́n ń ṣe àwọn ọmọdé òwe tí nineteen twenty years lọ ó tó lọ́kọ́ nù ó tó ń lọ́wọ́ torí pé ọkàn ti di nǹkan mìíràn yòówù sí báwọn lọ́dọ̀ ọ̀kan tí irú tó sàwọn ìjọ àdánwò ni nígbà wọn bá ti bẹ̀rẹ̀ sí súnmọ́ ara wọn kò ní fẹ́ kankan ju pé fọmọ súnmọ́ ọkùnrin náà kí wọ́n fẹ́ fòmí sí mọ́. bẹ́ẹ̀ náà ni tí ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó lè bá ti ṣe bẹ́ẹ̀ ó tún ọdún ọkọ sẹ́yìn lọ́kọ̀ sẹ́yìn ṣèṣe àwọn ìbẹ̀rẹ̀ ìlú ọkọ rẹ̀ àwọn tó wọlé ẹ̀rọ àwọn sì mùsíbà ìlágbà àtẹ̀mọ́ wàláyà kí ọmọ àbẹ̀rẹ̀ ọ̀gbọ́n ìjókòó mínísì máa bẹ lọ́pọ̀ ọlọ́run ọba àtàkùn làmí sọ́ọ̀dì èmi àtàwọn ará ilé mi níbi ìwà àbàjẹ́ láwùjọ mi àwọn burú jáì ó burú jáì láàrin àwọn obìnrin kọ́dà wọ́n àdírẹ́sì àwọn ọmọ secondary school lọ́gbọ́n ni ìgbà tí tíṣà àwọn tó dìde tí ó ṣe kọ̀mẹ́ntì lórí tí ó kọ̀mẹ́ntì lórí ọ̀rọ̀ tí wọ́n sọ ọba ní last week àwọn sẹ̀rẹ̀ ẹ̀sùn àwọn kan last week ọ̀sẹ̀ tó kọjá wọ́n sẹ̀rẹ̀ láti rí àwọn àwọn kan tó ní tí wọ́n ń wọ ẹjọ́ ń ṣe nígbà àwọn ọmọ junior secondary school kò ní ṣe túmọ̀ ẹ̀ kí ni mo sì wà wọlé ìjà kí ni mo sì wà wọlé ìjà sọ wípé ilé kọkàlù kó lè bá sọ́ra kó tó ra rẹ kó tó lè rẹ̀ wúlò ẹ gbọ́dọ̀ sọ́ra mọ́rọ́ rẹ wò lọ́mọ rẹ ń bá rìn mọ́rọ́ borí rìsì látara rẹ jẹ́ kó wúlá ní ká ọmọdé ìwé ni ẹ̀sà fún wa lẹ̀ wọ́n wọ́n sọ pé àti ju bàbá yìí wọ́n sọ pàṣẹ jù rẹ kó lè bà kọ́ wájú ọlọ́ wọ́n wá sọ ọmọ alẹ́ tó bá wù ní ṣe bá ti dín bá ti kò sí kò nílé ìwé kò ní ibiṣẹ́ yóò sì wẹ́ pẹ́lú ọ̀nà fẹ́ lọ́dọ̀ rẹ̀ ní jójúmọ́ òfurá pé kí ló dé tọ́ba lọ́dọ̀ rẹ̀ nana kí wọ́n ti bá wọn bá wọn ẹ̀tọ́ bá ní yàrá nù wọn tí wọ́n lọ sí wò ẹgbẹ́ tí ń gbé yàrá àyà rẹ̀ kò ní rẹ́ni kò ní ráyè wọ́n rẹ̀ wá báwọn ẹgbẹ́ tí mẹ́ta mẹ́rin bá ti pàdé tí wọ́n bàbá rẹ̀ ń lò kó ń ṣe òun dá lọ́la ọmọ àdáyà ara rẹ̀ sí ọmọ mi kẹ lọ́kọ́ ló lé bàbá rẹ̀ apákẹ́ẹ̀tì kan náà apákẹ́ẹ̀tì kan ló ní wọ́n sọ lánàá mọ̀ òun nìkan tó lé bàbá rẹ̀ ní túbẹ̀ tó ní flat. irú ní ìdẹ́ náà wà ilé ọ̀rẹ́ wọ́n ti ráyè lọ́wọ́ àwọn òrùra wọn lọ sí ìbàjẹ́ jẹ́má. wọ́n lọ́lọ́kọ̀ọ̀tọ̀ kan gúrúùpù wọn ní gbogbo social media táyà ẹlẹ́ kìí ṣe báwọn ìbò àwọn ẹ̀ta tó gbé náà ni o àwọn ọmọ ẹ̀ta tó gbé náà ni. aláàrẹ̀ jẹ́ ọ̀ràn ìlú oníkálù ó tún sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀ àìsí bẹ́ẹ̀ ètò ọ̀nà tí ó ṣẹlẹ̀ bọ́lọ̀ bó sọ àjẹmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n. nítorí délé anábìlú alẹ́ sàlámù ọ̀sàlá ó pa àwọn èèyàn rẹ̀ ó ṣe wáàsí fún wa kí wọ́n sọ́ra wọn bí ọ̀rọ̀ ọba tí ọ̀rọ̀ ọba bá dé ní tí wọ́n ń ṣe ìkùnsẹ́tọ́ náà rò rẹ̀ wọ́n yóò kí wọ́n fún lẹ́sìn. wàmà kánà dáwà bá kọ̀ omi ìlà àwọn kọ́ọ̀lù àkúrídù. قريتكم إنهم أناس يتطهرون ọlọ́pọ̀ bá ní gbọ́lá ní èsì táwọn ọ̀dọ́ àdẹ́bì ló tún pọ̀ kò tún pé àfẹ̀rẹ̀tún òun nìkan yẹn ti kù mm. ẹ̀mú hii juu sabuni ni soto nyaki soto tawana kìí sọ ọmọ bíbí ìdẹ́lẹ̀ ọwọ́ ọmọ bíbí bá dùn ní ẹ̀rá sódò ní sísun máa ní sáìdì oúnjẹ ìjẹ́ bá sì sọ̀rọ̀ wọ́n ní wáyé ẹni jáde ẹni jáde kó nù òru yìí afáyé pẹ̀lú kan yìí fún wa pé tí àwọn èèyàn mẹ́wàá bá wà nìkan táwọn ẹ̀mẹ́sàn tẹ́nu wọn kù ní bí wọ́n ń ṣe ìbàjẹ́ tí wọ́n bá ń ṣe ìbàjẹ́ kan ẹnìkan tí ọba wọn ṣe wọn ó dàgbẹ́sẹ̀ kúrò lágbà kankan lórí wọn wọn jẹ́ pátìsì wọn ni wọ́n máa fi insecure pẹ̀lú ọkàn wọn ò ní balẹ̀ bákan mẹ́ta yìí inú kọjọ́ ìwọ̀n kí wọ́n di kan náà lọ́kàn mọ́tò ìbàlẹ̀ mọ́tò àpò tàbí kí wọ́n sì lè kú láàrin ọmọ sì ní táwọn ti sè wọ́n ní wọ́n kọ́ṣẹ́ wọ́n ní tí ó sì kú ọ̀ ṣùgbọ́n kan wọn ò ní balẹ̀ àtẹ́lẹ̀ kẹta kí wọ́n wá mú wọn sì pa wọn. nítorí délé wọ́n ní àfìdúhùn yẹsẹ báwọn oníwò rẹ tẹlẹ lásán o wọn máa wà nínú táwọn ọmọ àti táwọn àti kò lágbà kan tí ó tí ó fi ṣe jẹ wọn yà kò ní kankan tí ó sì kò sọ wọn kàn wò ní balẹ wọn lẹ lẹkọọ nù wí àwa la nìlú o ò lè wá láti bòmí ọmọ wa ṣe tó wò gbogbo ẹni tí a bá ti ti bá sọ ọ̀pọ̀ rẹ̀ kò lóòótọ́ tó bá ti bìrì ẹ̀sìn lọ́gbà sọ̀rọ̀ mélòó wá ní ibi kí é sè ẹ tí wọn ò bí ibi kan kọ̀sẹ́ tí kọ̀sẹ́ tí ó wù láti ibi kan gbogbo ní gbogbo ní tẹ́ bá wà ẹni ẹsẹ̀ wá láti ibi kan ní kọ̀sẹ́ tó ń tún ọdún jáde pé bàbá ńlá wa bá wa lọ́tẹ̀lẹ̀ ibo láti ní bàbá ńlá wa bá rẹ ti wá sọ fún wa yóò kù sọ àti kèsè pé wù láti lẹ́yìn ìwọ́n tó bá ti dín pé fẹ́fẹ́ sẹ̀lẹ̀ ẹ lé kúrú kì í sọ ọmọ ìlú wa ní ìfẹ́ mú ti wọ́ọ̀rùn ìfẹ́ ló ti wọ̀ yéṣù lòdò láàyè mọ́ pẹ̀lá wọ́n bá jẹ́ ti ń ṣe yéṣù lòdò ábí ẹgbẹ́ yéṣù wọ́n sọ pé táwọn ọmọ bíbí ìlú náà lọ́ba sí ìdájọ́ kan náà láti wọ́n ní ọya ẹ̀mí àfẹ̀túhùn mi pàdé tí wọ́n wọ́n àtàrí tí wọ́n gbàgbọ́ ẹ̀mí ọmọ jáde kó nu òkú yìí nítorí kí ni ọ̀wọ́n ní iná wọn kò náà sún yàtàkọ̀ àwòrán torí pé anẹ́bí ló kù àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé wọ́n jẹ́ àwọn ẹni tí wọ́n máa ṣe mara ìyẹn ni pé gbogbo tí ó jẹ́ ẹ̀mí àwọn máa dínà sí yálà nípa pé tí wọ́n bá tí ẹ̀mí wá jáde lára wọn á máa sì mara àbí wọ́n ń dínà sí tí ẹ̀yìn ń ṣe àwọn pàtó pẹ̀lú ìkún ẹbí sí náà tó ní ilé wọlé àtẹnu kó nù wọn ọlọ́mọba nípa láti. wàá ń jẹ́ ìnáwó àgbẹ̀wò إن امرأته كانت من الغابرين ọlọ́pọ̀ bá lè gbọ́lá ní fún àwọn sílẹ̀ àǹjẹ̀ iná ọlọ́pàá bá ń da àdẹ́bì òwò àdẹ́bì ìrújù wà áhàlẹ̀wò àtàwọn ará adé rẹ̀ àwọn ọmọ rẹ̀ obìnrin àtàwọn aya rẹ̀ láàlà ìlàmúra àtàwọn àyàfi ìyàwó rẹ̀ ina àwọn ọmọ àdúgbò àdúgbò àti tó dẹ́sẹ̀ ọlọ́pàá kún wọn dà àtàwọn ìyàwó rẹ̀ ní ìṣùgbọ́kanú àwọn ìyàwó rẹ̀ ọlọ́wọ́ bá ní ayàkùnrin nìkan là wọ́n làbí ìyá ọlọ́wọ́ torí pé arábìnrin bàbá yìí ọwọ́ àwọn ọlọ́wọ́ bọ̀ pé ọwọ́ àwọn tí wọ́n sẹ́kù tí àpá tọ́lọ́wọ́ bá àfún wọn tí àwọn ọlọ́wọ́ bá bá òun náà. ọlọ́run bá lè gbára ní náà. wọ́n á ń kọ́ náà alẹ́ yìí mọ́kọ́. náà. فانظر كيف كان عاقبة المجرمين. ọlọ́run bá lè gbára ní wọ́n á ń kọ́ náà alẹ́ mọ́kọ́. ọlọ́run bá àwa rọ òjò ní ẹ lórí. nígbà tá a ti kó àdébí mu wá àtàlẹ́ tí wọ́n gbà kọ́ àdébí mu tá a ti ní kí wọ́n jáde. nígbà wọn á sẹ́kọ̀ọ́ àwọn nìkan ń wù ọlọ́pọ̀ba àdìpalá ní ìgbà náà la wá àwọn ìdìbò ní lórí. nígbà míì torí àwọn ẹni eré kọ̀ọ̀kan tí wọ́n sẹ́kù láwùjọ nínú ọlọ́pọ̀ba máa fi dáàbò àwùjọ ni. àmẹ́rọ̀ bẹ̀ díẹ̀ yẹn bá ṣe káàdì bá fẹ́ mu yọ wà ní ká jáde lórí tí gbogbo rẹ̀ sọ̀rọ̀ ibi táwọn ẹni ọlọ́run ṣe wà láàrin yìí tọ́jẹ́ pé ọlọ́run lè wo àwọn ẹni ọlọ́run mọ́ wọn láà wọ́n sọ gbogbo ẹ̀ wọ́n wà lọ ẹ̀yìn àbí wọ́n lórí àpàtà láti lọ sẹ́lọ torí pé nígbà ìyá ọ̀nà wọ́n bá sẹ́ ẹ̀dí kù sẹ́ tọ́lọ̀ kù sẹ́ ọ̀hún máa dá mọ́ nígbà ọ̀nà bá fẹ́ pàjọ àdébí lùtù rẹ̀ wọ́n ti káàmì ẹ̀yẹ rẹ̀ èmi wọ́n bínú ní ọ̀nà ọlọ́ba kó wọn lọ ọlọ́ba ní àwa rọ̀ òjò òjò tọ́lọ̀ ọ̀rọ̀ ènìyàn lórí kì سعيها ساكلها وأمطرنا عليها نعم وأمطرنا عليها حجارة من سجيل منضود نعم مسومة عند ربك نعم وما هي من الظالمين ببعيد. ọlọ́ọ̀bá ní nígbà tá a nẹ́bí lóko àlẹ́ sọ́lá tó ṣàlámà ìyàwó ọba wa di kí lọ́nà ọba sì fún wa pàtà á ná àní àkásà àdíyà ọlọ́ọ̀bá ní a sì dá orí ìlú náà kúrò ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá là dorí ìlú náà kúrò báyìí ọlọ́ọ̀bá dáhùn nígbà àwọn adàkùnrin kọ́ ọmọ kọ́ bọ̀lẹ̀ ọlọ́ọ̀bá ní wà á ń tọ́ ná àlẹ́ yìí ọlọ́ọ̀bá ní àwa rọ òjò kan ní ọdún ojú òjò òkúta òkúta dùn náà àmọ́ àgbàgbà wọn bá ní láwá ọ̀rọ̀ tó ń jẹ orí ìlànà àwọn ọ̀rọ̀. ilé òjìnlẹ̀ sálẹ̀ tí wọ́n tún ṣe irúṣẹ́ wọn ìtọ́lọ̀ bá sọ fún wọn ilé ìtàkì nínú àwọn olùmọ̀ tí wọ́n nínú fi ìsìláàmù tá a bá gbẹ̀ tí ń ṣe irúṣẹ́ yìí agbèrè òkè tó ga agbèrè òkè ṣe ṣe abẹ́ tó bá ṣe sìnà wọ́n jẹ wọ́n rìn wálé wọ́n ní àwọn àlẹ́ lókùn tó bá jẹ ti lẹ́nu kò tó sí wọ́n ní orí agbèrè òkè tó ga áwà gbèrè rẹ̀ kò rò àwọn àsọlẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n súnmọ́ tí wọ́n àwọn ọ̀rọ̀ òtún lé lórí ojú òkúta ó ibẹ̀ ni ẹ̀ bá bọ́ torí pé bá tọ́lọ̀ bá tẹ àwọn àjọ àdẹ́bìlú tó níyà irú yà tọ́lọ̀ bá ti jẹ wọn nù ọlọ́ba ní wíyà ló sì jìnà sílùú àwọn tí wọ́n ṣiṣẹ́ wọn látàrí àwọn sí náà torí pé tí wọ́n ṣe ń burú jáì ọlọ́ba ní irú gan-an ládùn ilẹ̀ báyìí àwọn àwọn ìdòkúta àyà ni ẹ lóṣù ọlọ́wọ́ wà ní fẹ́lá ní pọ́ǹpù ọ̀yá máa wòye sí o kẹfà kánà á túbọ̀ tó yíjì yìí ọ̀wá ní àtúbọ̀tá àwọn òkè ẹ̀dà sí rí àwọn olùsẹ́lọ̀ ọlọ́wọ́ sọ ilé kùwà kẹwọ́ sí káyà tuntun kí wọ́n bá yẹ̀ lọ́gbọ́n ní ẹ̀rọ ẹ̀yìn gbogbo ilé ọ̀nà àpò wọn ní sí káàlì máa gbádùn tàn yá ìtàn dùn wọn gbádùn rẹ̀ ní sí ńlá nílò ẹ̀kọ́ tí ń bẹ lábẹ́ rẹ̀ pé ká sọ́ra torí pé tí àwọn ọlọ́run ọba bá dé sùhánùwà kìí ṣe ìyà kékeré ni o kìí ṣe ìyà kékeré tí àwọn ọlọ́run ọba dé ká tó fi ọlọ́run ọba ká tẹ̀ lójú sí nǹkan kan tó sì já burú ni pé tí nǹkan burú bá ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ pọ̀rọ̀ tá a bá ń wá wọ́n lọ ṣẹlẹ̀ pẹ̀ wọ́n lọ ṣẹlẹ̀ pẹ̀ tá a bá tètè mójútó yóò di tọ́kàn wí kọ́rọ̀ báyà bí ọdún méjì ọdún mẹ́ta sẹ́yìn tí wọ́n sọ pé wọ́n máa rẹ̀ nìkan àwọn ọkùnrin ni wọ́n á wọ́n jọ ọmọkùnrin kan mọ́lẹ̀ gbogbo òun lọ́tẹ̀ gbì. ẹ ẹ kọ́ àwọn ènìyàn sì kọ́ bára ni wọ́n ti sọ ohun tí rẹ̀ ló tún sọ àwọn ọ̀rọ̀ àmì ó tún lọ ohun tí rẹ̀ fún un hmm. ó ti gbó ti gbó ti gbó ṣe ti adé tó ti àgbọ̀ kan rẹ̀ ṣé pé wọ́n wá lọ́sẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì yín lọ ọ̀sẹ̀ nígbà kẹta wọn ìlànà ìlànà ìlànà ìlànà ìtí wà ní jẹ́nu yóò padà di normal láwùjọ àwọn èèyàn tó bá ti pọ̀ nígbà wọn tètè bó dúdú tẹ́lẹ̀ bí ká tún bá ọ̀rọ̀ kan ní kéèsì tẹ́lifà tàbí àwọn ọmọ ìyá mẹ́ta àwọn ọkùnrin mẹ́ta ẹ̀gbọ́n àtàkùrò mẹ́ta tí wọ́n kọ́ léra wọn ẹnìkan sì mú wọn ó sì kì wọ́n mọ́lẹ̀ àwọn obìnrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta o nígbà àwọn ọ̀dọ̀ tí wọ́n tẹ́sítì wọn wọ́n á lọ wọ́n ti di positive àwọn kéékèèké ó ti di kẹ́ẹ̀tì wọn pẹ̀lú aids ẹ wá sọ fún mi kí ni ìyá wọn fẹ́ máa sọ kí ni bàbá wọn fẹ́ máa sọ ìbòló ti gẹ́gẹ́ tí ẹ bá ṣe irú ìdájọ́ ànẹ́bí tákàtọ́ àkájá ṣe fún ọjọ́ ànẹ́bí lu tí wọ́n bá ṣe báyọ̀ pátá bàbá wọn ó ní kí wọ́n sọ dá tókè báyìí kí wọ́n àwọn òdù òkúta lé lórí kí n kú eléwòlé ni jọ fúyẹ́ díẹ̀ lọ́kàn bàbá àbáwọn òbí àwọn ọmọ náà ẹ̀kọ́rọ̀ sáà nù nítorí délé gbogbo ilé ọ̀rọ̀ wa sọ fún wa nípa àtọ́sẹ̀lẹ̀ láàrin lórí àwọn àjọ tó síwájú káwa ló lè bà sọ́ra kí irú yàtọ̀ jẹ wọ́n má bà jẹ wá náà àjẹ́ ìwà àbàjẹ́ dájúdájú gbogbo ìjọba ti ráyè ìjókòó ìjọba ní ní síbi ìjọba ní ní síbi ìyé ìṣú máa jẹ́ pé gbogbo àwọn ẹni tọ́rọ̀ wá bá ṣe lásìwájú inú ìdí jẹ́ ọ̀ràn àyàn lórí wọn gbogbo tí ń jẹ́ dáadáa kí wọ́n máa kí àwọn èèyàn lẹ́yìn kan máa ṣe wáàsí rẹ̀ kí wọ́n sì máa kọ́ tí ọ̀dà aláwùjọ lọ́rọ̀ bá fi ròyìn àwọn ẹni rẹ̀ àdàlínà ìfà kan náà fi hàn àkọ́kù sọ̀láta wà á tàwọn zakata wà á mà rú bílmà àrùbí wà náà wà á lè mú kà wọ́n lè láyà àkọ́kù àdàlínà ìfà kan náà fi hàn àwọn ẹni tó jẹ́ pé tá a bá fún wọn ní agbára lórí yẹn tí wọ́n bá nípò tí wọ́n lọ́lá tí wọ́n wá ìkọ̀tù àwọn ẹni ọlọ́run tí wọ́n máa ni àfa àmúṣọ̀rà àwọn amójútó àwọn kírun wọn sì gbìyànjú kí wọ́n lè fi sàmì ẹ̀rọ àti kírun torí pé tí wọ́n bá kírun lóru ó sì tọ́ àti bó yẹ ẹtí gbẹrù kúrò tó ní ẹtí kírò yàtọ̀ sí ẹtí gbẹrù kúrò nílé pẹ́ tí lọ́wọ́ sáré sí àdáwà fún àlápá náà ní kírò tá a lọ́mọ mọ́jẹ̀ mú wọn ẹtí wá sí gbogbo ilé a máa gbà wà bàjẹ́ lọ́wọ́ rẹ̀ nílé àwọn tó bá já síwájú tó bá lágbà àbámu sọ̀láta wà á tọ̀wù zakata wọn á máa yọ zaka dúkìá wọn àbí wọn á máa gbìyànjú nínú tí wọ́n máa ṣe náà ni wọ́n máa pa àwọn èèyàn láṣẹ láti ṣiṣẹ́ rẹ láti ṣiṣẹ́ tọ́nà ọba yọnu sí wọn náà àwọn àyùmọ̀ọ́kà gbogbo tí jẹ́ ìbàjẹ́ wọn mọ̀ pọ̀ wọ́n tó báyìí ní ìbàjẹ́ lẹ̀ mùsíbà dé o mùsíbà wa tún lágbá wá jẹ́ fáwọn ọ̀dọ́ wọn sí eré múlò tá à sọ pé tí wọ́n bá ti rí mọ́tò ara nínú àwọn sọ pé níta nígbà tá a sọ̀rọ̀ pẹ̀lẹ́ láwọn olórí wọn bẹ tí wọ́n ń sẹ́nu láti wá láwọn àwọn olórí ìlú àwọn abẹnugánù náà ẹ wá lókè parí yọ̀bá ní baálẹ̀ ìtakò ìyàwó rẹ̀ tó gbogbo wọ́n sì ní wọ́n fún sí ìlàbúlé àkúrúsí àkàrà àbúlábúlé ẹsìn wọ́n ti baálẹ̀ sí ìtakò ìyàwó rẹ̀ ti tó gbogbo nígbà tí bá àwọn abẹnú gan tí wọ́n ń se bó wọ́n sì fẹ́ parẹ́ rẹ̀ wọ́n láwùjọ tí wọ́n. inú oníjọ́ tán inú oníjọ́ tán kọ́rọ̀ bọ́ sáàrù wa kọ́rọ̀ bọ́ dáàbò rẹ̀ wá kọ́rọ̀ bọ́ sọ̀rọ̀ àtàwọn ará ni wọ́n ní irú àtàwọn àti gbogbo ti jẹ́ wàhálà ọlọ́run tara àlùfáàdù wa ìṣáàlá tọ́lọ̀ àwọn àti ọ̀làlọ́ á tẹ̀síwájú pẹ̀lú pẹ̀sọ̀ ànẹ́bí ṣùáì àrẹ́sọ̀rọ̀ àti ṣọ́sọ̀rọ̀ náà ọlọ́run tara àlùfáàdù tí a bá wo ọ̀pọ̀ àwọn ará ẹ̀tọ́ náà fún ájí sọ̀rọ̀ nípa lẹ́nu lóòtù orúkọ rẹ̀ lóòtù náà ni wọ́n pe orúkọ náà àwọn sì wo ìwọ ẹni tó nà ní ló jọ bí àwọn tí wọ́n wá sí sẹ́nà ìwọ àti orúkọ tẹ́ tí wọ́n sí. ẹ̀mí wọn mọ̀ sí orúkọ mi ìgbẹ́ tó wá nù súnà nípa orúkọ àlẹ́bí lóòtù tó pé àwọn sáré kó bàtà wá ni lóòtù wọ́n láwọn àlọ́. ได้เองแล้วก็ตายแล้วแล้วก็ตายแล้วได้nípa ni wọ́n ní a fi tó a létí àwọn kọ́mítì lára tó ń ṣètò nípa àwọn ìkó oúnjẹ fún ah, àwọn tá wọn ní bùkátà sí kọ́lọ̀ ọ̀pọ̀ wọn lẹ́sìn ah, mo rò pé láti bí ìbẹ̀rẹ̀ àwọn akéde pé nípa tó bá ní tó lè fi dá sí máa dá sí iye ọlọ́run lọ́sọ̀ wọn lẹ́sẹ̀ tó dé ìjọ náà ti sáwọn nǹkan fẹ́ràn àwọn náà bí àwọn àwọn oúnjẹ kan ránṣẹ́ tó gbogbo ẹ̀yìn ṣe àlà àti fẹ́ pin láti di last week ṣùgbọ́n àwọn ẹ̀yìn mú ìmọ̀ràn wá lórí pé lára agbára díẹ̀ tó yẹ àwọn kọ̀ọ̀kan tó ti kọ́ báyá sẹ́lẹ̀ ní wọn lórí ìṣèjì ìṣèjì ìṣèjì ìṣàlá láti di wáyà lọ́la àbí wáyà látọ̀la ló ń ṣàlá wọ́n bẹ̀rẹ̀ sí distribute àwọn ẹ̀kọ́ jẹ ìṣẹ́ tí ọ̀rá ti dá sí ọlọ́wọ́ gbogbo wọn káwọn náà dá sí tọ́lọ̀ ọlọ́wọ́ gba ẹ̀ sí fún wọn lọ́nà ọ̀tá náà sílà. اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك من اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقوتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم Thank you.